أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Adá ọpẹ́ tó kọ̀ fún Ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. bákan náà la tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtijọ́ ọlọ́nkó máa bá ànábì àwọn ará lílẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà àwọn tí gbogbo ọdún ìdí àti àmì abẹ́lọ́ ó wá ní òdodo gẹ́gẹ́ bí àǹkà yìí hmm? ìlànà àwọn ẹni ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo kọlọ́jáwa náà jẹ́ kan náà wọn àwa tá à ń sọ àtẹ̀yìn tẹ́ ń gbọ́ kọ́mọ́ sí wá ní kéfì yìí kó sì jẹ́ ká kú ní mùsùlùmí òdodo àwọn àwọn mùsọ́fà mùrọ̀ tí wọ́n ṣe tíra yìí náà ọlọ́gbà ní san wọ́n ní ẹ̀san olóore torí tíra tó dáa pọ̀ òun ni tíra tí wọ́n kọ lọ a ti bọ́ sí abala àmúrọ́dù nìsàn ẹ̀yin tọ́lọ̀ ọba ní kẹ́ ẹ máa bá ní bá ìdánilẹ́kọ̀ọ́ onírọ̀lẹ́ jímọ̀jímọ̀ yìí ní mọ́sálásí wa ní àlùbásọ̀ ní àdúgbò mọ́sálà nílùú Ìbàdàn yìí kọ́lọ̀ kó jẹ́ kó wúlò wa lápapọ̀ kó dẹ̀ sí ní ọdún ìjà sọ̀rọ̀ lánàá yìí kọ́lọ̀ kó sí ní ẹ̀rí dáadáa fún wa wa náà kọ́mọ̀ sí ní ẹ̀rí wa lórí náà. lálá ọlọ́wàlá fún ní àbílá ìlànà ìwà ọ̀run ní kọ́sàn gba àwọn tó bá ń pariwo ká dẹ̀ fi ara balẹ̀ ọlọ́run balẹ̀ àmúrọ́dùn lìsà àmúrọ́dùn lìsà àwọn àìsàn abú tí máa ń ṣe ahọ́n àwọn àìsàn tí máa ń ṣe ahọ́n tọ́já sí ó lè fa kéèyàn jìyà lọ́dọ̀ ọlọ́run ó lè fa kéèyàn wọ iná lọ́dọ̀ ọlọ́run àwọn àìsàn abú yìí ọ̀pọ̀lọpọ̀ wa ìfura ẹ rí pé àwọn tó bá jẹ́ physical illness bóyá kìíní kàtà máa ń pè ní owó ẹ̀yọ àti tí la máa ń pè tí máa ń múyàn níbi orí èsì báyìí àbí nǹkan níbi owó ẹnu sẹ́gẹ́tì ní tó di pé èèyàn ò lè sọ̀rọ̀ dáadáa àbí àwọn èèyàn rí kọ́lọ̀ bọ̀ gbogbo ẹ̀pọ́n àbò yẹ́lò àbò green àwọn èèyàn ti mọ̀ àbí bí ètè báyìí lọ́yọ̀ sùtù ní àbí bíléèdì gé àbí nǹkan kan ṣẹlẹ̀ gbogbo ayé ní ọ̀nà spiriti ṣùgbọ́n ń sọ àáfà wa mọ̀tọ́fà mọ̀rọ̀ wọ́n kà látòrí nàmbà wán sí lórí nàmbà táàtì ọlọ́run kan bàbá ìlẹ́sùn lóore níjẹjọ orí nàmbà tírì láti dúó a ti sọ̀rọ̀ nípa alkalam fímálà yàníkà ayé fímálà yànílẹ̀ nsà ọ̀rọ̀ tí ó kàn kéèyàn máa dá sí i tí wọn yóò máa yọ sùn tètè yóò máa yọ sùn òní ni January fifteen à February fifteen two thousand and nineteen àbí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀la ládìbò president ní Nàìjíríà àti ìwó kíni o ìbò àwọn sẹ́nẹ́tì àwọn sẹ́nẹ́tọ̀ àwọn alùkòwòjẹ̀wì yúù alùkòwòjẹ̀wì júù àwọn olùkòwòjẹ̀ Nàìjíríà tí wọ́n ti pín owó Nàìjíríà fúnra wọn ẹlòmíì gbogbo òní rẹ̀ ní ìsìn ọ̀rọ̀ pọ́lítíìsì ló ń sọ ẹlòmíì ó tún gbé sórí Facebook ìtọ́kàn tí ọ̀kan ìtọ́kàn wa ni pé bóò láti rí lórí rẹ̀ ní kọ́ńtì wa bóò nílùú wa ó ti dáa kọ́ ọmọ wa àtàkì personality mùsùlùmí kọ̀ọ̀kan jẹ̀mọ́ tó yẹ kò ṣe kí ni kọ̀ọ̀kan ìdí ọ̀kan àwọn èèyàn ni wọ́n máa dá sí fùdúrùlì kala a, àsọlé ọ̀rọ̀ àsọjù ọrọ àsọkún ọ̀rọ̀ kọjá sí pé lóòótọ́ ń èèyàn dá sí ọkàn yẹn jẹ́mọ́ ó ṣe kí ni o ó kààyàn lóòótọ́ ṣùgbọ́n ó ti wá sọ kọjá èèyàn sọ kọjá kọ́bírì làhájà ìpé èèyàn ní bùkátà àtàtò gbọdọ máa sọ ẹnu wa ẹlẹ́kẹta tá a dúró ní àlọ́kọ́ ògùn ìlébáàtì kéèyàn máa sọ àwọn kéèyàn máa tẹnu bọ̀rọ̀ ọbú alkalamu náà láti gbé lónìí láti máa jama ọ̀rọ̀ sí láti ro ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ sin ọ̀rọ̀ yapa ọlọ́run àáfàá níbi ìkéni kàìkáyà sí àhàwálì ìgbèsà bí ìkéyìn ọmọ sọ̀rọ̀ obìnrin tọba rí ti sàkẹ́ni tọba rí báyà rẹ̀ bó ṣe rí rí tọba rí bàrá díẹ̀ tọba rí ṣe àwọn ọmọ olórin ara ń ṣe ya wèrè nìyẹn nínú àwọn tọ́jú olórí burúkú jù lábala yìí àwọn musicians jẹ́ wọ́n máa ròyìn ìhòòhò obìnrin tí yọ́ dẹ̀ dàbí ìgbà tó gbóbin síwájú báyìí ilé ẹ̀sẹ̀ ìfẹ́ ti táwọn ọmọ olórin bá wà ọtí máa wà bẹ̀ wa lọ sínà sí máa wà bẹ̀ ọwọ́ nínú àwọn tẹ́ẹ̀rí sá máa ń gbọ́ òní tí wò ní yóò ní sínà jàmá ọwọ́ gan àbẹ́ni tí máa kọ orin tí ò ní yọ ní sínú torí pé táwọn àpá àti fún wa ni pé àlùgìnáàrù yòhárìkù ṣáháwà orin gangan máa ń jẹ́ kí sexual urge ó máa ń fa kí àdámọ́tọ́lọ̀ ń dá máa yàn kọ́ máa tún lọ kọ́ lo òkè sí lè rí ẹni tí bí kọ́sàmọ̀ ọlọ́dẹ tí ọba sùn tí ọba ti sùn rẹ̀ àwọn èèyàn tiwa náà sọ́lá àwọn fẹ́ forí pèsè sẹ́sìn fáwọn akiri yó wọ́n ti forí fún àwọn ọmọ wa lọ àwọn náà wá bẹ́ẹ̀ lórí omi fẹ́ẹ̀ dúró wọn lójú yóò ń bá àjẹ́ ìnà tẹ́gbúrò ní bá sí náírọ́sì gbogbo àwọn ọ̀dọ̀ náà náírọ́sì nàìjíríà ní kíní kan government sá kíní kan islam gbogbo àwọn new bank youth organization of kíní kan kan sẹ́ẹ̀ gbogbo wọn lórí ẹ ti gbàgbé gọ́ọ̀mẹ̀lẹ̀ jẹ́ wọn ti bẹ́ńbẹ́ ìlà wọn ní kùn nígbà bá là ń lọ ọkọ wọn lò ní alẹ́ àáfà nígbà bá kọrin tán nǹkan ọmọkùnrin yóò máa gbèrú obìnrin náà gbáyà jẹ náà máa gbèrú alẹ́ tí wọ́n fẹ́ lọ ọkọ lọ́fẹ́ nìkan wọ́n kẹ̀kọ́ náà bọ́ kọ̀rọ̀ láwọn ọ̀gá bá ní à wàhálà dé aláfẹ́ orí ìgbẹ̀ mẹ́rin nínú obìnrin fọ́ọ̀tù dáàbòrò méjìlá náà dé gbé ni wọ́n ti gba kọ́lú rẹ̀ ọ̀dà ẹ̀bá kọ̀lọ́ bẹ́ẹ̀ wọ́n ti gba fífò ikùn wọn náà dé gbé ni ó ti ga gbogbo àwọn tí a bá ti rí tẹ́ ń kọrin wọ́n mọ̀ lè kù irú ẹ̀ nìkan lọ wọn tó ń gbé òun tó ń bá ti lọ àyè ọdún mélòó fẹ́lú ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ omi ẹ̀ka tó lórí èkó ó lóun òwe èkó ẹ̀ mo bá fi sùn lóòótọ́ mo ní náírà táì pẹ̀lú ẹ̀ gẹ́sẹ̀ ìlé ní agbẹ́lú òtẹ́ọ̀ ó ní bẹ́ẹ̀ bá fẹ́ rẹ́pì bẹ́ẹ̀ máa ń gbé yẹn lọ sí òtẹ́ọ̀ bẹ́ẹ̀ mo ní sọ lóòótọ́ kò rẹ́pì rẹ́pì ni bí ọkọ̀ kan gidi já nǹkan kan láàbò mi lọ́wọ́ sáré máa ń lò sí ó ní mo gbé lọ sí ẹ̀bẹ̀ owó tó lóun fẹ́ gbà lọ́wọ́ mi yẹn ti pọ̀ jù náà ẹ̀yin náà ẹ̀sẹ̀ mọ̀ fáìbọ̀ mò ń ṣiṣẹ́ ni mò ń ṣiṣẹ́ tí tó ó tó ń jẹ tẹ́ ẹ bá ti lè rí àwọn tẹ́lẹ̀ pé ìka yáàtù àkàwálì lẹ́sà ọ̀rọ̀ obìnrin náà máa ń narí ẹ̀fura àwọn èèyàn nínú ọ̀rọ̀ ọdún mi irú ẹ̀ làwọn ti kọ́ sẹ̀ nípa ẹ̀jẹ̀ obìnrin náà ẹ̀yin obìnrin gbọ́dọ̀ ní àwọn ẹ̀kọ́ kan èyí máa ń ròyìn fọ́pọ̀ èèyàn pẹ̀lú bọ́pọ̀ ẹ bá lóhùn ní tírẹ́sì mẹ́ta ní ìwọ náà ló sọ yìí àti ìwọ náà ló ti máa kọ́mọ àti ìrẹ̀wá yìí sì bá rí náà nìka yìí tàbí ẹlòmí ìdíje lórí ìkọ́dù máa wo ọgbọ̀ náà ní o ẹ náà pé sísá lágbájá pé tí wọ́n pa ó ti bojú ẹni tó ní ọgbọ́n òkè kọ̀ọ̀mọ̀ ló ti pa kọ̀ọ̀mọ̀ tó tó ti bojú ẹ̀jẹ̀ láti ṣe ìtàkùn tẹ́tàn kọ mẹ́ta mẹ́ta tí ó sọ̀kọ́ kọ mẹ́ta mẹ́ta tí wọ́n àmọ́ bá àwọn ọlọ́gbọ́n lè orí àtàkọ mẹ́ta mẹ́ta tẹ́tàn wá wà tẹ́tàn kọ máínọ́ọ̀sì sáyẹn ọmọ ẹ̀ ìlú nǹkan bá wọn ṣe kíní kan bó fi nu lọ́ba ní bóun fún lórí pé kọ́sẹ̀ àti ọmọ ìṣẹ̀lẹ̀ orí yìí ti dàrú ẹnu ọdún bọ́ọ̀bù pé kọ́sẹ̀ àti ọmọ ìṣẹ̀lẹ̀ wèrè ṣe yìí ni kí ló kà wá orí ṣe ní ìgbà kọ́sẹ̀ ẹ̀ńdọ́ kan obìnrin kan ó ti lọ lọ ọba lọ kí ọ̀gá rẹ̀ kan bọ́gà rẹ̀ ti ta lé nu ọ̀gá rẹ̀ bá ní èsì pé kọ́ sọ fún ìyàwó ọ̀gẹ́ àbí kọ́ náà sọ àwọn àpò orí ìdúgbàgbé ìjọba àjọmọ́bìn wọn àrílẹ̀sẹ̀ ọ̀rọ̀ ọ̀kẹ́ni ọ̀rọ̀ sẹ́ẹ̀ tó ń jẹ́kọ̀ọ́ tó ọba àtà wà láìpọ̀ ọba dá ara rẹ̀ ọmọ mú tọba tó wá jẹ́kọ̀ọ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ náà kẹ̀rù wíkọ gba obìnrin yẹn mú àìmọ̀ ìlú náà ti fàwọn ọmọ olórí àwọn ọmọ tó ń lo ojú ọ sọ̀pọ̀lọpọ̀ lórí sí wọn tọba tí a ka lù kẹyẹ tán ara rẹ̀ ọmọ ṣe gàlìgàlì bí kọ́sà wà fún wọn. àǹfààní jẹ́ wọ́n ti dáhùn sẹ́yìn pé ọ̀rọ̀ obìnrin náà máa ń narí ẹlẹ́sẹ̀ ni wọn àlọ́kọ́ òkú ní bá a fún ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni wọ́n ń sọ wà màjálùsù lẹ́kàmúrì màjálùsù ẹ̀ eh, àlẹ́kàmúrì kéèyàn ọmọ ìjọpọ̀ bí àwọn ọmọ sígáwà náà kí ni ọmọ jáde ń bẹ̀ àlọ́kọ́ òkú fìlì bá a fún ilé ìdílé ti fáwọn ọmọ sígáwà àbọ̀mọ ààrẹ yọ bá yá rẹ láyé yọ bá bàbá rẹ lọ́nà àtọ̀kọ́sókù yá rẹ lọ́nà ta ló ń jẹ́ lágbájá kò ní sá fún láyé ta ló tó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹlọ́wọ́ àwọn ọmọ jókòó yọ ọ̀rọ̀ látàmàdá náà sọ. tàbí ìyá ọlọ́bí ọyá bí ń gbé láyà láti ó ti ẹ̀dẹ́ kèlé ìkèlé ẹ lọ àwọn ọlọ́dún tó ti dábàá ti wà fún èyí rẹ torí pọ́ńtà mo fi ń nǹkan rẹ ọpọlọ wọn gan ó ti nǹkan ẹnu wọn náà fún ọdún ọdún ọsọ ní sọ wọn. lọ jọmọ ẹjọ ẹjẹ ká náà sẹ́ẹ̀rí àmìràn nítòhun náà túmọ̀ sí ni wípé a lè tú lọ́nà méjì mìrànwọ́ a máa túmọ̀ àríyànjiyàn àríyànjiyàn tó fẹ́ fa sí àárín ìjọba ẹ̀gbọ́n dáadáa o a fẹ́ fi hàn pé la ní kaka lọ́dọ̀ àwa la mọ̀rọ̀ ọkọ̀ ilé ọ̀rọ̀ sọ àwa la lówó ilé àwa la nímọ̀ ilé onímọ̀ àwa la màtá nàìjíríà ilé ọmọọta nàìjíríà àwa la mùsùlùmí ilé ọmọọsùlùmí àwa la rí jẹ ilé òrùjẹ mìíràn ó kó ìyẹn jíjà ṣùgbọ́n kéèsì ìyẹn jíjà lásán ìyẹn jíjà tó wọ́kẹ́ni dání o ti kárí mi àfáàní wọ́n wọ́n kú lò ìrọ́bí alákàlámìlì rẹ̀ bí ìzáàrí kọ́là lè fèé òun náà ní kọjá tó pé ká dá sọ́rọ̀ ẹlòmíì káyọ tùtì ètè káyọ kí ni o tùtì ètè sọ́rọ̀ ẹlòmíì bí ìzàárì kọ́là lè fi afẹ́fẹ́ àléébù bẹ̀rẹ̀ jẹ́mọ̀tí la fẹ́ fi hàn o àléébù ààyẹ afẹ́fẹ́ hàn ìmọ̀ ìlàbí wà ìmọ̀ ìlmáà bọ́yá bẹ́ẹ̀ ni ẹ abẹ́ẹ̀tẹ̀ tó fún ẹ sọ ọ́bà òkè ẹ̀ mọ́mọ́sí máa ń lo English ọmọdé máa ń gbé Yorùbá kalẹ̀ òkè ẹ̀ mọ́mọ́sí máa ń sọ lárúbáwá French rẹ̀ òkè ẹ̀ náà tó ó lè jẹ́ pé ní ọ̀rọ̀ ẹnu labẹ́ fi hàn fún báyìí wàyí máa fi lè máa nà àdílé náà túmọ̀ wàyí máa fi kọ́ńtìlì mọ̀tàkà lè àdílé ní èròǹgbà tẹni tó ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ abẹ́ẹ̀fì سمعته وإن كان حقا فصدق به وإن كان باطلا أو كذبا ولم يكن متعلقا بأمور الدين فاسكت عنه jẹ́wọ́ ẹ̀gbọ́n tí bàbá mọ́sọ́lá lọ́rọ̀ sọ̀rọ̀ wọ́n ní wọ́n tó ń gbọ́rọ̀ tá à ń sọ yìí gbogbo nǹkan ọba ti gbọ́ kúlù kàláàní tẹ̀lé ìsàlù gbogbo ọ̀rọ̀ tó ọba gbọ́ táwọn èèyàn sọ fàyínká nà áfà tó wọ́n bá rí kódòdó lọ́rọ́ ọ̀sọ́gbà bíi kò sí tó burú tí wọn náà sọ pé òdodo ti á wàláyé tá a bá ń sọ̀rọ̀ nàìjíríà o nínú pẹ́sidẹ́ǹtì tí ọ̀pọ̀lọpọ̀ buhari jẹ́ kánbẹ̀ wọ́n ní àkójọ́dọ́ ní àti ẹ̀sìn gbọ́ngàn sọ pé wọ́n yóò kówó jẹ rí àbí fcc mú rí bóyá tó bá kó pẹ́sidẹ́ǹtì wọ́yà máa gbọ́ o ti á sínú gómìnà láti máa lélé ọ̀yọ́ sí ààrẹ kọ́kọ́ mọ́sálásí àti ọjà tọ̀gbọ́ ọ̀gbọ̀n ọwọ́ akọ́mọ́sálásí kíkẹ́ ní ọ̀pọ̀ òsì àdó sọ lódodo nínú àwọn olówó ń bàdàn ẹni tí mọ́sálásí ẹ̀kọ́ kọ́fẹ̀ sí ìwà ń ṣe kọ́lá ni sọ lódodo nù bá kò túmọ̀ sí pé kò ní ẹ̀rọ bó mi wọ́n á sọ wípé ẹni wọ́n lòun náà máa ṣe kéde kan hmm, ìtọ́jú dodo ká má ti jà ní ẹ̀ kò sí ìyọlé ètò jẹ́ òdò kí ìyọ̀mọ́ ṣe kí ni o kí ìyọ̀mọ́ jẹ́ àyàn wà ní káàmì bá ti ràn ọ̀kẹ́ dùbà wà láwùyẹ kí mo tàn án lè kàn bí wọ́n lùdí tó bá wá já sí pé irọ́ àbọ̀rọ̀ ọ̀bàjẹ́ ni kọ̀dẹ̀ ní ìṣe pẹ̀lẹ́ sí bàbá ní ọgbà kẹsàn-án kí bàbá ní òde kí wọ́n ní kó ṣe ẹ̀jẹ̀ fún ilé àbẹ̀rẹ̀ ẹnìkan wà láyìí Buhari lọ́jẹ́ kí gbogbo Nàìjíríà ọmọ sọ́fà báyìí ah ìgbà Jonathan ráìsì kan wọn owó wà náà ní ìwọ sí wọn pé tí ìwọ ọmọ mi owó sáko jẹ láyé Jonathan Ọbásanjọ́ ìwọ ọmọ yìí owó náà sáko jẹ ọmọ yìí owó security tí wọ́n jẹ́jọ́ rẹ̀ wọ́n ti pín gbogbo gbọ́jẹ́ kí nǹkan ó rí bá kan náà nígbò jẹ́ ìrọ́lọ́pàá ìrọ́lọ́pàá àtúntò tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba ẹ̀ dáhùn bàbá jáwọ́ bá yọ̀ sáà ẹnìkan tó mo tó ah, labour party ni ọ̀wọ̀ ló ẹnìkan labour party ni APC ni ọ̀wọ̀ ló ni PDP ni wàhálà ni kí ló wọ́n tó kí ni ọ̀hún ti tẹ̀lé sí i bẹ́ẹ̀ yàrá gbogbo àwọn tó wákàtí márùn-ún ni àbá àbí òní dákẹ́ ní ọ̀ wà láìrẹ́ ọmọdé ẹ̀sọ́ ọlọ́run sọ báyìí ànàbí sọ báyìí tó lórí ti pẹ̀lú ọ̀rọ̀ pé ní ọ̀rọ̀ ìgbójú wèé gbà tẹ́nìkan bá parọ́ àbọ̀ sọ̀rọ̀ sí ọ̀gá ìgbà kó ní ṣe pẹ̀lẹ́ ṣe fún yẹ ká kámọ́ bá ti fẹ́ argument fa argument ní aṣọ fún àríyànjiyàn ń ilé ẹ̀rọ ìjọba ìyá àtọmọ ìyá àti ìsàmì àbámu ní àkẹlẹ òní láti wọn mọ́tò làwọn kan wá sọ̀rọ̀ kọ́ lórí ọ̀rọ̀ báwa tá a wà lẹ́jẹ̀ òun gíráfíìtì alẹ́ báwa náà ká ní ìtùtù lọ. a kì í ara gbé ní láwọn questions kaba yìí tó ní bẹ́ẹ̀ àti àdúgbò wọn àbá ìwọ́n ti wọn kẹ́yọ̀ kí àwa a wà lẹ́jẹ̀ yín náà àmọ́ ti ń lọ. kẹ́mi kan kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kéde kankan. bẹ́ẹ̀ ni ní káláwà ní àbá ara dákẹ́ nǹkan sọ ọ̀dọ́ mẹ́sìn tẹ̀sábà ara dákẹ́ tí wà lọ́wọ́ tẹ̀lé káláwà náà wà pé ìwà àkọ́ṣe ara wa sáájọ́ ẹ̀ kéde olùkọ́ yá sọ̀rọ̀ wa lè sọ̀kalẹ̀ fún wọn tó ìdúró tẹ̀lé sẹ̀yìn àpò olùkọ́ ètò àti kòtà ọgbà mi létí àbá ó lè fi wàhálà ọ̀rẹ́sàn kan kọjá pé wọ́n kẹ́ni bí ẹnìkan ó ń bọ́ àbá àtọ́gbà yóò bá nílé tẹ́lẹ̀ pọ̀lọpọ̀ táwọn èèyàn máa torí ẹ̀ para wọn sábà sábà wọn ní ìtẹ́lẹ̀ àìlè tí bàbá ìṣọ̀kan wà bàbá ní tọ́ bá ti rí pé àwọn èèyàn fẹ́ máa ti yàn wọ́n fẹ́ máa fa ọ̀rọ̀ irọ́ sì náà fẹ́ máa fà ìwọ ya dákẹ́ tí ọ̀gá ti ní ṣe fi mórí àdì èé sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn jẹ́lábà ní ìwé ìgbà rí ìwé ẹ̀jọ̀ kí èdè kó lè lè èmi ò láì tẹ̀lé ọjọ́ ní olóògbé láàárọ̀ ẹ̀ dáná lóògbé ìfásitì kan ní ọwọ́ sọ fásitì kan lé jọ̀ọ́ pé ní olóògbé akọ lé yá tẹ̀lé ọwọ́ àbí ló ti kẹ́ẹ̀tì ájì máa tó lọ sí ájì àbí ní ọ̀sán owó múra rọ̀mọ̀dọ́ nǹkan mi àfà bàbá ní fọ́skú àní fọ́skú àní yà àgbàgbé tẹ́ ẹlẹ́yìn obìnrin tẹ́ ẹ bá lè máa lórí ẹ̀rọ láìpẹ́ nínú àwọn tó máa tètè bára wọn fa sí omi jẹ́ kẹsàn-án títí wọ́n jà sí ẹ̀rọ àti kí ni dọ́gba jà sí àlọ́kọ̀ pé magi ni náà ọ̀dà tí magi kú jùlọ àá. Ah kí ní bẹ́ẹ̀ aláìrọ́ mi ìgbà tó mọ́ wájú mọ́tò wájú mọ́tò lọ́gbà ẹjọ́ kí lẹ́gbà ọbẹ̀ sọ ohun mo jẹ́ ẹsẹ̀ tẹ̀lé bá ń fara láàmì ọmọ oúnjẹ ẹsẹ̀ tó ti bá ń fara láàmì ìwé ìfẹ́ yàgbẹ́ àtàjú mọ́tò àti máa jí ewó lọ rẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ìjàmbá ẹ̀dá ni ló ewó lọ rẹ̀ ẹsẹ̀ títí fẹsẹ̀ sí mùsùlùmù lọ́sọ́nà ìdí ọ̀sán ọ̀dà àgùntàn ló lómi lọ táyé ogun lọ ìjàmbá ẹ̀dá ìwọ lọ́jọ́ rẹ̀ sùn méjèèjì

tá a bá lè máa lo àsìkò káni pé àfa àlọ́bá jẹ́ pé tí wọ́n fún ọba wí ìbínú ìtọ́ fẹ́ máa ń lọ́rọ̀ lẹ́nu ní ìyàwó yìí àbọ̀ máa lè fi ẹ̀yìn ọ́ni kí ẹ̀jọ́ lójú ìbínú tí ìbínú ọba sọ tó fẹ́ <laughs> nígbà fẹ́ tó èsì ti lò wà lẹ́yìn ọ̀gá ti bá ti pé wà lónìí ẹ̀rọ tó wà lálẹ́ wá lónìí ọ̀dà lọ́dún rẹ̀ àbá wà lọ́wọ́ ṣe kéde yọ bà lọ́lẹ̀ fásitì àlè àbá nígbà tí èso rẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ìṣìlíyọ̀ kò ní yọ̀ kò sọ̀rọ̀ sùúrù ní ẹni kan dòdòdó náà kò fẹ́ kéde o òjò náà sùúrù ní ẹni kan alọ́sọ jóná alọ́ ọbẹ̀ díẹ̀ sùúrù ní ẹni sẹ́nì kan bá lè ṣe sùúrù tẹ̀lé kí wà lọ́wọ́ ló ní o ẹni èdè abúlé èdè èèyàn nígbà tó ti rẹ́ bá ń lọ sọ tó jóná ọwọ́ ẹ̀dá tó jóná yìí tó nígbà tí wọ́n náà ti ẹlẹ́kàrún alìsìdá argument ìyẹn jíjà gangan eléyìí ni pé afẹ́ wíìnì èmi fẹ́ kọ́rọ̀ tèmi ó borí kò sọ̀rọ̀ sí arúgbìnrin eléyìí èmi fẹ́ kọjá pé tí mò ń sọ ní ó borí ìwọ náà fẹ́ kọjá pé tiẹ̀ fúwà ìbárọ̀tún àǹkọ́sí ìfàhámìlì rẹ̀ wàtàjíìsì yìí wàtẹ̀ǹtíìsì yìí bìlì ọ̀dá yìí sí kàláàdì bàbá nípa ẹrí lè jẹ òun ni pé a ti gbèrò pé a fẹ́ pa ẹnìkan lẹ́nu mọ́ dákẹ́nu rẹ irú ẹ̀ náà sẹ́rí jìdáàbù yìí owó lọ́pọ̀lọpọ̀ abẹ́mọ̀ lùfẹ́ sí náà lónìí ọ̀rọ̀ táwọn àpá tí wọ́n ń fà láàárín ara wọn tí wọ́n ní láàyè méjì mẹ́ta mẹ́rin àwọn afẹ́ sọ́dẹ̀ yọ̀ táwọn ti abẹ́mọ̀ bọ́ọ̀sì ṣùgbọ́n èmi ó sì lè lẹ́nu pé mo fẹ́ palẹ̀ mọ́ kìí sọ̀rọ̀ pààyàn lẹ́nu mọ́ mo fẹ́ sàlàyé sí ọ̀ràn pèlè kọjá pé ni mo fi ń sin náà pẹ̀lú pé bọ́ọ̀n kan náà tó fi ń sin náà tó ọba òfin lọ́wọ́ ìwọ ọmọ ọlọ́run jíì má pẹ̀lẹ́ mẹ́ta wa bí ìsìnká sáà lè ṣe gbogbo mọ́sálásí jímọ̀ àdìmọ́sálásí mẹ́ta mọ́ta mọ̀dínà àti akúsọ́ èmi dúró lórí pé a lè ṣe ìsìnká ní fi fúlì mọ̀sídé ìjà àmì gbogbo mọ́sálásí jímọ̀ sí àwa ìṣàdìsọ àtàwọn ìlànà mọ̀sálà ìwọ́n dúró tó mọ́sálásí mẹ́ta ìwọ́n náà bá wà fún oṣù bá ti ti wáyé ọ̀tọ́ lálá ìwọ́n ìwọ́n wá dúró lórí pé mo fẹ́ jẹ́ kó bí àpá àyẹ̀pẹ̀ pọ̀ mọ́ mo fẹ́ jẹ́ pé pé kìí ṣe ìlànà àwọn alùpùpù náà ní ọjọ́ ọ̀sọ́ ìtawà náà fi ga àti náà ti lóyún àwọn ìṣẹ̀lẹ̀ tó wà láìpẹ́ níbi argument pọ̀ èèyàn kẹwàá pé ah, ibi tẹ́lẹ̀ ló sílẹ̀ ẹ̀rì tí mo lò rí irú ẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ ti kọ́ kókè ló lò rí àdúrà àwọn àlè tán ló ló kọ́ sí aláwọ̀ ọ̀dà lóòótọ́ èmi tó ló ní bọ́ọ̀lù ẹ̀sìn ìyàwó òkú àwọn ọ̀dọ́gbọ́n tó wọ́n mú àwọn ọ̀dọ́gbọ́n ní lóde káwọn ọdún ẹnìkan tó ní pé òun náà gbà pọ̀ dáa tó máa ní máa ní ìpín ìlú àbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ òun ò sí ìlú ṣe àbí bẹ́ẹ̀ kọ́ òun tó ló dé ìkóhùn ṣe náà ó tó ọdẹ mọdẹ ẹ̀kọ́ jáàbù ìṣẹ ẹ̀kọ́ máa bọ̀ sí jáàbù jáàbù ẹwà àfúlàbó ọwà àmfù ọfẹ dáadáa ẹẹdẹrẹsẹ rẹ nígbà lẹ́yìn ojú àtọwọ rẹ lẹ́yìn jẹ́mọ́ kí wá sí kékeré ló pé gbogbo ẹgbẹ́ wá ti sọ pé ìsìn nìkan gbèsè wájì kèfèrí àbòmbídíà àti kí èso àrùsùn náà rárá ìfàhàmù ni mo fẹ́ ṣe yẹ mo fẹ́ fáwọn kan ní permanent state of shock dákẹ́rẹ́ tó bí ìdáàbò irú àmì tí la fẹ́ ṣe gbò fẹ́ wíìnì irú ẹ̀rọ àwọn sùgbọ́n máa ń ṣe dìbè wọ́n lọ́wọ́ fẹ́ dìbè kálí wíńdì àáfàá ni a sọ ẹgbẹ́ tó tó wọ́n ṣẹlẹ̀ sáwà tẹ̀n kírísù tó máa ń wà bẹ́ẹ̀ ẹni tí mo bá di ẹ̀ mo fẹ́ dé mo fẹ́ mo fẹ́ mo fẹ́ kó bá náà rẹ̀ léṣù mo fẹ́ jẹ́ kí wọ́n gbé òfò mi mo fẹ́ mo fẹ́ dín nǹkan kù lára ẹ̀ kódà tó bá wà láti àlọ́ ọ̀dà wù defamation kí n sọ̀sọ́ kú sọ ń pẹ̀

أو الجدال للوصول للحق أها أما الجدال أما الجدال للوصول للحق فهذا جائز bàbá ní ṣùgbọ́n ìtọ́bá jọ mọ́ àríyànjiyàn lórí pé ká lè mọ òdodo lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ àjọ òbí àfà ẹgbà ẹ̀rí wò lẹ́ẹ̀lẹ̀ náà àdìsí báyìí wà lẹ́yìn ìrádìsí yìí tó ti lálàáfẹ́ àwọn sọ yìí nìyí ìmọ̀ràn bùkọ́lá tún lọ́gbà wá sí àìmọ́ àbúráwọ́dà ni àfẹ́fún ajá ọlọ́wà sọ̀rí àfọwọ́ albani ọlọ́wà sọ̀rí ìmọ̀mù nàwárí ọlọ́wà sọ̀rí bàbá aláàfin ìdàlẹ́rọ́ ọlọ́wà sọ̀rí bàbá ẹgbẹ́ ìbẹ̀fí kalẹ̀ ọlọ́wà sọ̀rí àbá fùdú sí ọlọ́wà sọ̀rí àbá ń ka àfà àti mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún wọ́n dáhùn àfà aládìsí lálágbàáyé wọ́n lọ́wà sọ̀rí wọ́n lẹ́yìn ìlàdìsí magana sẹ́ẹ̀fẹ́ èmi òdodo kan jẹ tó pamọ́ sí mi ọ wà lọ́dọ̀ ọ̀sẹ̀ òbí ẹ̀mí èmi èsì ìwé ìta sọ èyí afẹ́ ti wá òdodo ni kìí ṣe kí mo fẹ́ wọ́n ìní ẹ̀ kìí ṣe kí wọn náà fẹ́ wọ́n ìní mi ìbí fẹ́ òbẹ́ sí mo lè nínú òdodo ọ̀dọ̀ rẹ àti wọn náà lè nínú kéde òdodo ọ̀dọ̀ ni àjọ wa òsàlù òdodo rẹ lọ́dọ̀ náà méjèèjì àáfàá wàhúwà akusul awwal ìdàkejì alákọ̀ọ́kọ́ ni wàhúwà min asalibi da'wati ila Allah subhanahu bàbá nígbà eléyìn ọwà náà òṣèlú budáwà kábàwọn èèyàn gbé ẹ̀gbọ́n ilé kábàwọn ágbì kèwà ti ágúmẹ́ǹtì ká máa fa wàhálà ágúmẹ́ǹtì pé bọ́yọ̀ òdòdó bẹ lọ́dọ̀ bọ́yà bẹ lọ́dọ̀ èmi náà fẹ́rù eléyìn wàhálà ní làwọn ọ̀dọ́ kan ẹni wọ́n máa ní wọn òfin làákà ẹ̀kọ́ wọ́n tún lè lórí ìdẹ́jú nígbà wọ́n ti máa dìde ìtọ́ ti máa dìde ìdẹ́jú ọwọ́ nù wọn sá máa ń gbà fúnra wọn eléyìí fẹ́ wíìn ní tọ̀hún náà fẹ́ ṣe kí o ó fẹ́ wọ́n ọ̀wá òdodo àwọn ti conclude before argument of debate ṣùgbọ́n àwọn sálà àwọn èkó conclude àwọn òrùbọ́yá wọ́n sọ pé kọ́wúlí sọ̀wábón yàtàmìlì lọ́kọ̀ọ̀kọ̀ lọ́dọ̀ mi ọ̀rọ̀ ráàyù òfin ní ọ̀sẹ̀ mìíràn òfin wo dìbò lọ́dọ̀ mi lọ́dà ìgbà mi séèkì ni wà bẹ́ẹ̀ wà kọ́wúlù gọ́írí kọ́tọ̀ yàtàmìlì sọ̀wá yàtàmìlì ṣùgbẹ́ ti tọ́jú ọkùnrin ẹ̀sìn ní orí lójú tèmi kí lọ́rọ̀ rẹ̀ ẹ̀rọ kẹ́ẹ̀sì máa wo nǹkan òdodo lè wà nínú kí ni o làwọn tí máa ń fẹ́ farabalẹ̀ sí ọ̀wá jẹ́ àṣà àwò máa ń kò sànà dúkà máa dẹ̀lí lúkà kílẹ̀ rí rẹ̀ kí ló gbára lé ilé ẹ̀sẹ̀ páwọn máa ń ní sàrọ̀ ọjọ́rù jẹ́mọ́tì láàgbè sàrọ̀ ọjọ́rù sàrọ̀ ọjọ́rù ni pé mo kọ́rọ̀ mi jẹun lánàá mo ní àlàálì ní nǹkan báyìí lónìí bọ́dà àmì lánàá mo ní kàkà àràmù ní lónìí ó di mọ̀kúrú mo ní mọ̀kúrú ní kàkà lónìí mo gbé àlàálì ní kì í di mọ̀kúrú tààrọ́ ojú ìyẹn kéènì òkú ọ̀rọ̀ ìyẹn jẹ lágbẹ̀rẹ̀ ní ẹgbẹ́ yín lágbẹ̀rẹ̀ ní ìgbà tí wọ́n sọ ìdílé ní ó ti lé lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún sẹ́yìn nígbà tá a parí secondary school lára ní 98 sáàdù ní ma ṣe tẹ́lẹ̀ yà fáwọn ọmọ ń gbà àtúbàbà kà àtúbà tó ń fìyà ọ̀kan náà àwọn ọmọ tá tẹ́ gangan ti dà fún nàìjíríà èmi wá sọ lẹ́tọ̀ yẹn níjọ́ tí wọ́n yìí àwa lè ó pọ̀ agídí pé o mo bá sọ ní lẹ́tọ̀ mo ti bá òbí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mú mi pa sọ mo ní à ọlọ́run tó Kùránì tó ní pé ni o ẹ̀kọ́ ẹsẹ̀ yín sẹ́ẹ̀sì lọ́dọ̀ ni mo lẹ́rìí àti rẹ̀ ọlọ́run ní akọ ẹsẹ̀ ni mo láwọn ṣíà alẹ̀ ti kàyàn àti bọ́ọ̀lù níwà àgbègbè àwọn ṣíà àwọn náà máa níbi wàmsà wú bí rùrùsì kan wà á rí júlà kan bí rùrùsì kan mọ́pù ni àákòmẹ́pa orí ni ṣùgbọ́n ẹsẹ̀ ìdákùnkùnrin ìlàsọ̀lá fásitì lú ìjù àpọ̀ fásitì lọ́bá àríjúlù mọ́ àti wásitì lú àríjúlàpọ̀ ẹ̀fọ́ ẹsẹ̀ yìí àwọn àbọ̀ àtọ̀sọ́lá yẹn ẹsẹ̀ tí ráyà fọ́ wa àwọn bẹ́ẹ̀ yọ aburú àkídá ṣé àbóde pé ṣí àwọn èèfọ́ ẹsẹ̀ kí náà máa ṣe wọ́n lọ́lọ́ ní wá mú fà wú bírù wú sí kùn àwọn wà ní wàhálì júlì kùn àwọn bàwọ́ ní kẹ́sùrọ̀ ọlọ́run ní ẹ̀fọ́mi pa orí ẹ̀dẹ̀ fọ́mi pa ẹsẹ̀ àwọn iṣẹ́ àwọn fọ́mi pa sọ́ọ̀tì wọ́n ti máa fọ́mi pa ẹsẹ̀ wọn ò ní fọ́ èmi bá ń la gidi agidi lórí àìmọ̀kan òdo fẹ́ẹ̀ lójú mi bá mo lẹ́nu kódà ọlọ́gbà sọ́sọ nìyẹn àwọn iṣẹ́ àníwẹ̀ lọ́mọ ẹbùnmí pásọ́ọ̀tì ẹbùnmí pásọ́ọ̀tì rárá ẹ̀fọ́ ẹsẹ̀ yín ni kí ló tẹ̀lé lè fọ ẹsẹ̀ àbá gbogbo àwọn tó wà ní tẹ́lifí àjọ náà lọ sọ́gbọ́wà ìfẹ́ǹgbè lónìí ìfímọ̀ fẹ́ sí lọ bí 20 years ago àfà èmi náà sì gbò lórí ẹ̀sìn àlebomi pa sọ́ọ̀tì pé láyé àtàbí kúfì náà máa bomi pa pé kìí ṣe sọ́ọ̀tì kúfì kíní lẹ́dà ni awọ náà ti ṣe kìí ṣe wé ìṣẹ́yìn omi wọ̀ lásìkò yìí <laughs> àfà kọ̀pẹ́ sígbà náà mo bá ra tíra oríṣi méjì almasu alàlejò ọ̀rọ̀ báyìí mọ́ra sí àfà Muhammad Jamalu mọ́tò ní tíra méjèèjì léjì sí Muhammad Jamalu dèn alọ́kọ̀ọ́sí ni a tíra yẹn mọ́kọ́ kà láyé lórí ọ̀rọ̀ alimọ́tò alàlejò ọ̀rọ̀ báyìí pé ènìyàn lè fomi pa sọ́ọ̀kì a mo bá wù alimọ́tò alàlejò ọ̀rọ̀ báyìí jáwọ́rọ̀ sọ́ọ̀kì kan jáwọ́rọ̀ báyìí sọ́ọ̀kì lè yí èèyàn sì fomi pa ojú ẹsẹ̀ bọ́lá sílà yẹn èèyàn lè fomi pa sọ́ kí làbá ìfẹ́ sọ ni mo bá kà làbá bá kẹ́ẹ̀dùwá àfa wà láì fẹ́ fomi pa sọ́ kò tó pẹ́ rẹ̀ tí wọ́n tó ní sílà mi à lórí ṣe pọ̀sì bọ́bá tó wà àtijọ́ mi lẹ́yìn bí ọdún kan àbọ̀dọ́ lẹ́yìn tí a lè fi pa sọ́ọ̀bù ìsọkúsọ ni mo sọ ní ijó ní o ẹnìkan wá wà ń bi alákọ̀ọ́kọ́ ó tún wà ń bi ẹlẹ́ẹ̀kejì ẹnìkan wà ń bi alákọ̀ọ́kọ́ kò sí níbi ike ní o ẹlẹ́ẹ̀kejì òun bá ti sí bomi pa sọ́ọ̀sì á sẹ́yìn tó bá ti ní pépọ̀ dàgbàgbà sọ́ọ̀sì ni àwọn ṣíà ló máa bomi pa sọ sẹ́yìn náà ti di ṣíà ni àtẹ̀fẹ́ ṣíà olórí gbogbo ni wọ́n àwọn náà máa ń bú àwọn tàbí oníṣíà gbogbo wà lẹ́yìn ní pa sọ́ọ̀sì ṣíà méjì ní ìbá wá àti lórí ẹ̀ ó ti jẹ́ òun lọ́sọ̀ àmì wọ́n sọ ní orí àwọn ọ̀wà òun bá wá bí lé kẹgbọ́ táwọn sí àwọn olùkọ́ nípa tó ń sí àkẹ́ni àwọn àfáà súnmẹ̀ kódà àwọn sálà wọ́n bomi pa sọ jama ẹwọ́rú àmì ní ìfẹ́ kọ́ wá jẹ́ pé mi mọ̀ ń lajú nípa ló bá sọ èmi ọ̀dọ̀ lẹ́ẹ̀dì ẹ̀rí tí mò ń lò fún ọ̀dùnjọ́ máa sọ rìwáyà rẹ kó jẹ táwọn tàbí òde papọ̀ jáwọ́ jẹmọ́ tí mo fẹ́ lò ń bẹ ẹ wá máa wo bóyá fẹ́ẹ̀lì kan bá farabalẹ̀ sàlàyé fún mi bóyá kó bàjẹ́ mi bẹ́ẹ̀ ni kókó lè yé ni ó lè kó tutù ní dáhùn pé lóòótọ́ àyà kò mú wa bẹ́ẹ̀ lóòótọ́ ìdèmí wọn bẹ́ẹ̀ yá rẹ̀ pé àwọn iṣẹ́ àwọn ẹgbẹ́ kékeré kan fi àǹfà àwọn iṣẹ́ àyàtọ̀ sí ẹ̀rí eléyìí ṣùgbọ́n àyíká kò tẹ̀ wá fàlà ìfọ́lá àdéhùn tó kékeré o lọ padà ká mo ti lẹ́yìn ká jù lánàá mo wá lò lónìí jẹ̀mọ́ sọ fún àbùkù ìlànà gbọ́dọ̀ ádá pẹ̀lú ara wa àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ wà gírígọ̀ kókó níbi pàápàá sí ọ̀rọ̀ fòró ọ̀rọ̀ àgbọ̀dọ̀ sọ̀ra bàbá tó jẹ́ pé mùsùlì lèlà hàtì káàkiri lè débi òdodo ká lè mọ òdodo ni kò sí tó burú bẹ̀ ọ yàtọ̀ sálákọ̀ọ́kọ́ sálákọ̀ọ́kọ́ kò ní fẹ́ wẹ́ ní ìwọ rẹ̀ fẹ́ ṣe kí ni o kò fẹ́ wẹ́ ní ọ̀tá kásọ ẹ̀nà wa ń bẹ̀ gbogbo àríyànjiyàn tí ọmọ jẹ́ pé yóò jẹ́ àjí àtọ́ ọlọ́run ẹ̀yà sọ ẹlẹ́kẹfà tí bàbá mú sọ́bà mú lọ́dún wa àlọ́ òṣùwọ̀n jẹ́mọ́ àti ìmọ̀ bá rẹ̀ ní ìjà tẹ́lẹ̀sì tó mọ̀ sí ẹ̀ ìjẹ́ ẹlẹ́nu mọ́ fẹ́ẹ̀ kẹ́kẹ́ àmọ́ ìdàjẹ́ lẹ́nu wọ lórí burúkú yìí mo ti mọ̀ pọ́lọ́dọ̀ ní ọ̀ mo ti mọ̀ pọ́ bẹ́ẹ̀ ló ní ọ́ ẹ̀kẹ́ tó ní ó súnà ní ẹni tó súnà kankan irú ẹ̀ làwọn ọ̀dọ́ bá ara ṣe lórí Facebook wà láyé àwọn lójú ayé wà láyé súnà lójú ògbó òkú bíìlì náà súnà ló tó kó báwọ̀ ọ̀gbọ̀n àwọn lójú ayé facebook náà ṣe kí ni o náà ti pàdé náà bá pàṣẹra àwọn àbá I know you are vagabond you must be stupid you must be silly your mother must came back to you as illegitimate time. you must àbá lẹ́nìkan ṣe bó ṣe tákù ẹnìkan nínú àwọn àbá àtọ́jọ́ pé àbá àtọ́jọ́ pé lọ́sẹ̀ lè délé ẹ̀ súnmọ̀ ọ̀pọ̀ ní ẹ̀sẹ̀ nínú fámílì lára àwọn ìyàwó ẹ̀ tó ti yàwó kan lónìí lára àwọn ọmọ rẹ̀ tí àkókò wá ní nílé kèé pé wọ́n sọ méjì tó sì ń kà lọ́dọ̀ tó bá sápò ẹ̀ ìmọ̀ bí èsì ekele kan mọ wá lòdì ìwọ ọ̀dọ́ ìlú àmọ́ ọmọ kéwìlẹ̀ ọ̀pọ̀ tó bẹ̀rẹ̀ ni kódà ìròyìn fẹ́ náà rẹ̀ ti tẹ̀ lọ ṣùgbọ́n torí pé o ti láǹfààní dáta obì láǹfààní ṣe ní owó keyboard tí wọn náà lè tẹ ẹnu sẹkẹ kódà tó kan ó ti ó ti mú ọ̀rọ̀ fún àwọn afọ àtúnà ju nílẹ̀ yorùbá yìí lọ́ba nínú àwọn àjàmàta lọ́ba mú àfọ àtúnà lọ́ọ́ di àìsàn títí náà ní náà ó fún àwọn àtúnà tọ́lọ àdáńtà wọn tó ọba ọ̀padà ìlú ìṣe jama alukusuma wàyíyà wàrọ àlùbídàlù wàlùmírà àbá àti ẹni ọmọ ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà téèyàn bá ti ń jiyàn àbá àjọ ń fa ọ̀rọ̀ sóti ẹni ìsìn àbá ló máa ń fà torí àwọn kéré o àwọn ọ̀rọ̀ kò nípa tó fi yé nìsín àwọn ọ̀rọ̀ tó ní pọpẹ́ kéèyàn jẹ́ <clears throat> ẹni tọ́rọ̀ rẹ̀ tí ọmọ ẹ̀sọ́ tí ó ti wò lù tí ó ti lọ nípa kó lè jásí wípé nǹkan yìí rè ọfẹ́ fi pé ìfowórò pé etí mo rò kọ́ yẹ kí ó ṣẹlẹ̀ rè àbí nǹkan kan tó gbà lérò ápùn màkùsù ìfowórò pé òdodo mo tún gbà lérò òdodo mo gbà lérò ọyẹ kí n lè sọ̀rọ̀ mẹ́rin ọyẹ ká lè sọta jama orúkọ àti ìka máa wà lórí òdòdó wà láìpẹ́ lòdì sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ìdìbò máa dà bẹ́ẹ̀ bá wàá tàbí lọ́kọ̀ àti àwọn náà ẹ̀fọ́ kan tó lè yẹn fún wa bẹ́ẹ̀ gbogbo fámìlì bẹ̀rẹ̀ àti owó ta lọ́rọ̀ ta lọ́rọ̀ ẹ̀fọ́ sọ̀rọ̀ kẹ́lí fún pé wàhálà tó tó lò wàhálà sọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ pé ọkọ̀ ló ń jẹ́ lójú náà bọ̀ ìwọ ẹ̀ ń lè wà lẹ́yìn ní ọ̀dàrí àáfà kẹ́ńlá gidi ṣùgbọ́n níbi ọ̀nà bá gbóná kí ni kó ṣe o àsọ̀rọ̀ àáfà ń gbé a bàbá ẹlẹ́ àdéjọ olóòlé ojú wàhálà ó dé jẹ́ wà ẹ́ ti sàlà kẹ́yà kẹ́yà tètè wọlé kẹ́yà sọ̀wá bí ìdí o kí láàdé ebi tí wọ́n fọ́lá lẹ́ òbí ẹ̀ kọ́ ọkọ́ wá dé jáàdì nìkan kọ́ ọkọ́ ní fi ẹ̀kẹ́rẹ́ ayé náà kó ti bá wá bíkì kan lẹ̀ dé ẹ̀jẹ̀ ọmọ bíkì tuntun yìí tàbí kọ́ bá wá ìbò rábólì bọ̀ àtúntù ṣé kí n fi kí n fi rẹ̀ ń bẹ̀ tí mò ń kọ́ torí tí mò ń láàgùn ẹ má pọ̀ bí ní o kẹ má pọ̀ bí lọ́lọ́sí ẹ ti ká ẹ o ti retí ẹ̀kọ́ yẹn tó dé láti ṣe ẹ̀kẹ́ ìfẹ́ ọdún láti tí mọ́ bíbí yọ ọkọ̀ wálé náà yọ ọkọ̀ ojú rẹ̀ díẹ̀ tó wá lójú rẹ̀ lè lọ sí ìṣáì kó tó wá bọ́ sí ọ̀dọ̀ rẹ̀ àbá àfẹ́jọ pé kọ́ amúsáláṣí òun jẹ́ ìjọ wà ní mọ́ bíbí àmọ́ wà ní bọ́yá àbá àti àtàkàjọ láwọn mùsùlùmí ọ̀wọ̀ bọ́yá àbá àti òbí ṣe ìdí ẹ̀dà òṣèlú ìtìláwà àti ẹ̀tìláwà àti ní fọ́ọ̀mù ẹ̀dọ̀ lórí bọ́yá òun kò tààrà sákà fún wọ́n bá tó fi sáré tẹ̀ àbá àfẹ́ ẹ̀ lé owó òdìgbò jẹ kalẹ̀ níta àbóòdì mẹ́rin àbóòdì mẹ́ta àbóòdì tòbẹ́ẹ̀lì àbóòdì ìmẹ́tẹ̀ẹ̀tẹ̀ lórí bóònù àbá àbóòdì kéèké sọ́fẹ̀ẹ́ làbá àbádé sàràwá àbá àdédé eleven minutes to ten eleven minutes to finish gbogbo òdìdí tẹ kú rí àti ń àbá tó ti ẹ̀kọ́ yọ ọ̀pọ̀ nípa àwọn ọ̀sọ̀rọ̀ àwọn olùṣe iṣẹ́ nígbà ìṣẹ́kù wọ́n ní àbá àtẹ̀jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti kó lé di àrò ọ̀ọ̀mọ̀ bẹ́ẹ̀ wọ́n ti kó mọ́wọ́ gà ọ̀ọ̀mọ̀ wà láì wọ́n ní àkẹ́kọ̀ọ́ ló báwo gọ́ọ̀nà táwọn ọmọ ìlú ọ̀rọ̀ náà bí ẹ̀rọ wá sí làákàyè ìwọ́n náà fẹ́ wípé òdìlékè ni o ìfọ̀ ìdàpá nínú ó lè jẹ́ ọkọ náà wọlé jọ bí tí ọkọ̀ gbogbo lé ewé tó gbogbo ẹ̀ sọ àwọn ọmọ nìsín ìwọ́n lásọ òwúrọ̀ tí àlọ́ ìlẹ́lẹ́ ìdìbì ewé ní kéwòrè tí a gbogbo ní àgbá nìsín ọ̀sẹ̀ sí èdè nẹ́tíwọ́ọ̀kì ju wọlé ẹnì kejì yóò ṣe kéde ni. yóò ṣe sùn bí bẹ́ẹ̀ kọ́ àlòkù sùn mọ̀ àlè ìjà ọmọ máa ṣẹlẹ̀ ìjà ilé ìmúṣẹ́ pé bá ń sọ ní àmúrọ́ọ̀dù ìrìsà ẹ aburú kéde o aburú ara ìjà ilé ìṣèjà àmọ́fọ́ létí o ìjẹ ẹnu ìjẹ ẹnu sì máa dúdú létí lọ torí pé ọmọ ń lẹ́yìn wà pé ẹgbẹ́ ọkọ̀ lọ́wọ́lé ìyàwó òkè ẹ̀jẹ̀ ó ti ní tó bẹ̀rẹ̀ sí ní dọ̀rọ̀ lẹ̀ bọ́lá wọn kí sáré kan mọ́ta lára sí lẹ́nu kan dá ẹgbẹ́ ẹ̀kọ́ bá kú ìtúlé ọmọ ìyá àtọ́kọ̀ náà tó rí àwọn ọmọ ẹgbẹ́ gan ẹ bá lọ́sọ̀ lọ ẹjọ́ tútù sí ni wọ́n ní à ẹ máa tó lọ́kẹ́ ẹlẹ́gbẹ́ ní uca ìdílé máa tó lọ àfà ìgbàdẹ́ta ẹni tí wọ́n gbà ẹlọ́gbà nìkan làájú ìgbà tí ọlọ́bẹ̀ nìkan ní mọ́tò mi lọ mọ́tò rọ́ọ̀ṣì mi wà lórí ìwọ́n ló ń ní oṣù ìṣẹ́ sọ pé kéé tó bóòlù ìyá lọ ìyàwó bá bọ́ sí kíni o wọ́n bá fún wàhálà jọ láyà kéé ṣe pé ìyàwó ọ̀fọ̀ létí àbí ọ̀fọ̀ létí lọ́dọ̀ àti ọmọ àlejò ọ̀fẹ́ àwọn òbí ìlú òwò ọmọ sí ọlá kí ló dé mọ́tò àwọn àwọn àlẹ́ ọkọ àwọn òbí ti nínú ọmọ ní la wàhálà àti àti òṣèlú ebi náà bá ń lọ ọmọ àlè ni wọn mú obìnrin sábà lọ́mọ àlè ní ọmọ àlè lẹ́yìn náà ó di kí ni o túùtù ó di kí ni jẹ̀mọ́ túùtù ó ní kò lè dùnkún fún yìí tètè ẹ̀kọ́ àbúrò yìí náà ṣe máa ń ṣe tó nígbà bá lọ tètè ẹ̀kọ́ máa kọ ìyàwó bá nílì yìí ni à ó di kiri tù tètè wọ́n wà máa gbé lọ ó fọ́ sí fọ́ fọ́ five four ṣe àkókò bá àtọ̀ o wọn nára wọn di o ìjà kílẹ̀dà àlòkù súnmọ̀ bá a bá sọ nìyẹn torí pé bá a bí aburú kéde o aburú ahọ́n fẹ́ràn ọ̀rọ̀ kan fámìlì tó ń dà o wà láì àwọn àtọ́ náà tá bá lè máa ṣe sùúrù mi tó fi kò ní máa tú àlà ní àfà níwà fìlà hadith iná abúgbàbọ̀ ìjà ìlàlọ́rù aláàbùlù ọ̀sìnì anábì ti fẹ́ rí àwọn àwọn èèyàn tọ́lọ́ tó èsì tọ́lọ́ ń kó nira wọn jù òun làwọn alájà nìlà àwọn tó jẹ́ pé tá bá ń jà pé èèmọ̀ sọ ẹnu wa wọ́n máa rí àtìlọ bẹ́ẹ̀ ni wọ́n máa ṣépè ni wọ́n máa sọ̀rọ̀ ọdún sẹ́ẹ̀ méjìlì ní ìsìn gbogbo wa lọ́ba wà lẹ́ òjì rẹ̀ náà sẹ́ńdà tó ń sọ ẹ̀jẹ̀ àjọmọ́ àwọn sí ẹ̀kọ́ láti ẹ̀sìn sẹ́yìn bá ti ń pé ìbínú yìí ti dé kéèyàn wá pọ̀ tó àwọn yẹn sẹ́yìn àwọn wa ní a ti sọ̀rọ̀ èwo la tọmọ fẹ́ rántí àmọ̀ràn ọ̀gbìn lòkùnrin àwọn àìsàn ọkàn bàbá bùn sọ́mọ́ bùrọ̀ bàbá ìmọ̀ tó ń ṣe o wà láì tó tó tó sọ fẹ́ẹ́ nígbà ìsìn abẹ́lọ́ náà tí ó dé ní sẹ̀mí ayé wa téèyàn bá gbọ́ sínú àìsàn ní àdùn mú mi ní ìyé téèyàn bẹ́ẹ̀ lò mú mi nílé ìrọ́jẹ̀ lọ́dọọlọ́ jọmọ́ ẹ̀ wo ọkọ kọ́ wọlé bá tí àwọn rẹ̀ dọ̀rọ̀ lẹ̀ ọwọ́ àti ìlú ti ẹ̀ bèrè tẹ̀lé náà lóòdì náà ṣùgbọ́n ẹ̀ kó o fi ìpẹ́yìn ọmọ tó lè ṣe bẹ́ẹ̀ jẹ́ ìwà tó ọ̀dà akọ náà ní sàlàyé ọjọ́ tẹ̀lé tó tún yẹ kó o tó sọ sọ ní ìdùnnú àpàkẹ́ ìrìnàṣà tí òun ṣe tẹ̀lé ọmọ tó tẹ̀lé ẹnìkan lọ́dá fún ní mọ́sálásì nígbà tí lákẹ́lẹ̀ ni wọ́n láwọn òun ìgbà nínú sí i. pẹ̀lú ìdílé fún tó dá wà láì lè tọ́tọ́ tẹ̀lé fún ọ tí ọkàn rẹ̀ sì lè sí ìbẹ́ ó sì rò lè sùn láàbà àdúgbò bá náà lọ lọ. nítorí ọpẹ́ wọn dà kó o ti nínú ọkọ̀ àná wọ́n fẹ́ lọ́wọ́ àti wọn lórí lọ́sùn ẹ̀jẹ̀ náà ìgbà fẹ́ sọ sí i. wọ́n bá jẹ́ pé ìyàwó náà ló rí ya sáà bá lọ sí mo ti dé látàgbọ́ méje ó ti wọlé inú kí wọ́n bẹ̀rẹ̀ inú ìdìbò ọ̀dọ̀ àbúrò mi náà tó lọ nígbà tí wọ́n fẹ́ máa bọ̀ kí màmá bá dé à. ó ti jẹ́ pé nǹkan bí nǹkan tẹ́yìn bá jọ sàlàyé wà lẹ́sìn nípa kí ni o ìjọba tẹ́lẹ̀ ń ṣe sọ̀rọ̀ ìwọ́n náà jẹ́ kí ni ẹ ka kọ́ baba bàbá níbi eléyìí ara àwọn tọ́lọ̀ máa ń bí lóòsì òun làwọn alájà ìlà àwọn kan ìmọ̀ Bukhari lọ́gbà wa na ama sọ tó ní òdòdó lè yàn wá rí fáwọn onírọ́ wọ́n fẹ́ máa ẹni wọ́n dọ̀ wọ́n fẹ́ máa fẹ́ lọ́dọ̀ sí àwọn ènìyàn náà bàbá náà ti gbogbo ká lè owó wọn lẹ́nu kó fi jẹ́ pé òdòdó ni ó ṣe kí ni òdòdó ni ó rí sọ̀rọ̀ yóò ti wá di àlòkùnsúmọ́ bẹ́ẹ̀nà làákì wà lùbá ó ti di pé òdòdó àti wọn náà ṣe kí ni òun náà jọ ń jà ìwọ́n pọ̀ wọn kò táwọn máa ṣe kì í òdòdó àti àwọn tó yẹ ká sùúrù kan ká sùn wọn sọ wá ní ilé ìfẹ́ ó fi lè sọ̀rọ̀ lẹ́yìn tó lọ́wọ́ mọ̀ abẹ́lọ́ ọlọ́mọ bí fún ọ. babalára rẹ̀ lẹ́kẹ̀ẹ́jẹ nínú àwọn ìtàn tí máa ń fi àwọn àpapọ̀ òòfin kalà fún ọ. sẹ́ẹ̀ òun náà ni kọjá sí wípé ọ̀rọ̀ sísọ kéèyàn máa làbọ̀ rẹ̀ lọ́rùn bí ò yẹ kó máa sọ̀rọ̀ bìtàṣà dúkìwàtàkà lókè sájẹ̀ wàlùmọ̀tọ́ hà irú ẹ̀ náà ti àbá abẹ́rẹ́ tó ní traffic rower àwọn ọmọ ọ̀rọ̀ sọ wọ́n wà máa gbọ́rọ̀ kalẹ̀ ìwọ́n tó sọ àìsí sọ̀rọ̀ sọ̀rọ̀ kéèyàn máa sọ̀rọ̀ lọ́nà tó já sí pé àwọn èèyàn ò lè rí òdodo lọ́rọ̀ rẹ̀ mọ́ literary way of using expression ọ̀nà tó ń gbà gbọ́rọ̀ kalẹ̀ náà ni wọ́n máa wò mọ́tà tó máa ń ṣe báwọn wọ́n máa ń darí àwọn ìṣòro lọ́dọ̀ wọn. ìsìláàmù ní kábọ́sọ́ ànábì àtàlà ọmọ ọ̀rọ̀ lórí kalẹ̀ bàlágà àtọ́hà ọ̀bẹ náírà ní ká gbọ́rọ̀ kalẹ̀ lọ́nà tí ó dà tọ́ lọ́nà táwọn táwọn èèyàn ọgbọ̀n yékéyéké ṣùgbọ́n eléyìí òun ni kàkálùkù sájẹ̀ bíi kábẹ́kọ̀ ọmọ parí pẹ̀lú rí rí rí rí kékékéké dédédédé yọ wà papọ̀ máa ronú sí ibi ọ̀yọ́ kó ronú sí ìyẹn ọmọ wa wọ ìjà àtúpẹ̀ tí ó sì máa papọ̀ tó yóò mọ ọpọlọ àwọn èèyàn kó òkúpẹ̀ náà ronú sí bàbá ní ká sọ̀rọ̀ àwọn ọ̀nà wa káwọn wa jẹ́ pé kíni torí kíkẹ́ lè fà àmọ̀rọ̀ sọ láàmú wa ti tàkálù àmọ̀ ńlá ọ̀rọ̀ sísọ bọ́ra wa lọ́rùn wọn kà máa ṣe bẹ́ẹ̀. ẹlẹ́kẹ̀jọ àlùfóònù wàdìdá àtúnlẹ̀sà sẹ́ẹ̀rí kéèyàn ọmọ sọ̀rọ̀ ọ̀bàjẹ́ hmm? ọ̀rọ̀ ọ̀bàjẹ́ ọ̀rọ̀ ọdún àti kí alẹ́ èèyàn kọjá pé kí ni àwọn nǹkan àbàjẹ́ ní ọ̀nà sọ àáfà làgbọ́dọ̀ sọ ọmọ wa ọ yàtọ̀ sí àlọ́kọ́ọ̀dù tìlìbáàtì tá a sọ̀rọ̀ lábúrò tọ́bàdì wọ́n wọ̀ sàádì ánìlè òmùrù lìmùsítàbáhà bèrè ìbàrọ́ọ̀tì sọ̀rí à ká àlùfáàbì ìjìmá àlùkọ̀bí ẹ̀ha bàbá ló tẹ́ rí ọ̀rọ̀ bàjẹ́ ní wípé òun kékeré yóò gbé ọ̀rọ̀ kalẹ̀ nípa àwọn nǹkan tó jẹ́ pé nǹkan bú ni àbáwọn nǹkan tí ọ̀dà tó tó nílé yẹn ti máa ń pẹ́ sọ kéèyàn wá sọ ìsọ̀rí hà èèyàn kẹ́sọ́ sápáná ka àlùfáàbì ìjùmọ̀ bí irú àwọn gbólóhùn sẹ́ẹ̀ èmi ló fẹ́ pé kó tó kó máa bọ̀ lóòrè ẹnu ọ̀gá bá fìlà ní kíní kan àwọn ọmọ tó ti ya wèrè kíní kan bá kíní kan ìsíkọ́tò pregnancy wọ́n tọ̀kọ́ bá wòlé kíní kan bá kíní kan aláì wọ́n máa dákọ̀ private park tọkùn wọ́n sì máa dákọ̀ kíní o tó bẹ́ẹ̀ agbọ́dọ̀ kọ̀ṣọ́ àwọn ọmọ kódà tẹ́lá wọn lùdù ọmọ mi kò ní ma sí ló kọ bá ń pe private part ìfọ ọmọ kò sì ní ma tó fi sí èdè sẹ́kọ́ndì torí báwo bí rẹ̀ ní ti jù òní máa pè é pé ó lọ́bẹ̀rẹ̀ rẹ̀ ó sì jù òní pè é abẹ́ ẹ bá fọ abẹ́ fún un lẹ́nu èyí tẹ́ ẹjọ́ mi rẹ̀ bá fọ ó rẹ̀ yọ àtọ́ sí tán èyí bá jẹ́ káwọn ó sì bá ẹ bá fọ abẹ́ fún gẹ́gẹ́ bá ń fọ ọ̀bọ́mọbìnrin bá ń fọ owó rẹ̀ bá pè jálẹ̀ ọ̀hún èyí máa fẹ́ ló sọ̀rọ̀ báwọn nígbà tí bàbá rẹ̀ lánàá tó ń ṣe kinní kan tí bẹ̀rẹ̀ rẹ̀ tó ń ṣe kinní kan pẹ̀lú mi àwọn obìnrin yóò jẹ́ rẹ̀ pọ̀ ọkùnrin rẹ̀ à mo kinní kan fún lánàá àwọn sọ bí sọ̀rí hà àwọn kàlífẹ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ọdún aláàánú amọ̀kẹ́yàwó ẹ̀ ní fáfímọ̀ ọmọ àtẹ́bí sọ́lọ̀ láàrin sọ́nà alì ó ní kóńtù rọ́jù lánà záà kóńtù rọ́jù lánà záà mo jẹ́ ọkùnrin kan tí mọ̀ bí yù àpọ̀ tí máa jáde kó tó ti dé fáàmù ní wọ́n jáde ó ló máa ń fẹlẹ̀ sí mi ojú wa ń tìtì kí tó ní ṣe pẹ̀lú ojú ara lọ́dọ̀ àdàbí ọmọ rẹ̀ sì ní kéde o ìyàwó ó ní fa àrùsáǹtì ilẹ̀ ìdáadà síbùnà láàfọ̀ ọwọ́ aránsọ àdókù jẹ́ nẹ̀kọ̀dá kọlọ̀ tó mọ̀ bí i àdàbí wàá sọ dàbẹ́ ọmọ ọkọ̀ private party tó dẹ̀ sàbọ̀ na ọrịa alo the question and the question. wáì tí ọ̀nà obìnrin orí fẹ́yìntì àwọn máa ń lè fẹnu wọn sọ gbogbo táwa máa ń sọ ọwọ́ ẹ̀sẹ̀ kan máa ń rìn lọ ọ̀dọ́ yín lọ rẹ̀ sọ̀jà àti sọ́jà àbá gbogbo ayé tí mo sọ́kàn àti àwọn bàjẹ́ kan bá ní ẹrù gbọ́ ọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ sọ tẹ ẹ bá dé ìsìn wọ́n ti súnmọ́ mẹ́ta ìlú bẹ́ẹ̀ ní ọ̀dà àbáwọn wọ́n ti súnmọ́ mẹ́ta ìyàwó tá a gbọ́ àti màtúmọ́ sẹ́yìn wọ́n ti fún wọn fẹ́ wọ́n ti tẹ́ kílé kan lọ bá pé ah, àwọn ò lè sí ìdí náà <laughs> àwọn ò lè sí ìdí tó di èèyàn ọgọ́rùn náà sàwọn ọ̀rọ̀ ọdún bá kẹ́nu èèyàn ọmọ tiẹ̀ kẹ́nu èèyàn ọmọ lè fa bírèkì kẹ́nu ọmọ lè bírèkì tó lànà sọ̀rọ̀ ọbú àbá nílé ọ̀la tó di àbẹ̀wò ẹlẹ́kẹ̀ẹ́sà sábúrò bẹ̀rẹ̀ àtàbù kéèyàn máa bú yàn kéèyàn máa ṣe kéèyàn ọmọ bú ilẹ̀ láti bú àátẹ̀lú ojú bẹ́ẹ̀ tó bá di ọjọ́ mẹ́lẹ̀ ara àìsàn bú tí máa fi ara nà ọmọ bú yẹn ilé ó bu ọtọ́ òní lè jẹun kò ní lè jẹun lóòótọ́ ìbù ọtọ́ ó ọlọ́ọ̀kọ́ lọ́sẹ̀ dáa rẹ̀ yóò sì wúlò tó bẹ́ẹ̀ bọ́lọ́ọ̀kọ́ sẹ̀ rẹ̀ sáà jẹ̀rọ̀ lọ́wọ́ àṣẹ̀ rẹ̀ pàápàá àwọn àìsí tó bá ti ń jọ mọ́ àléébù ara títọ́ nǹkan ní kọ́nà ọ̀mẹ̀ dáadáa òwò ṣe ga bí kiri òwò ṣe fẹ́rin òwò ṣe sára òbí ẹnu rẹ̀ ṣe wọ́ òwò ojú ẹ̀ ṣe pàpá òbí etí ẹ̀ ṣe rí kọ́láwá àbẹ̀bí káláwá bí àwọn olórin òfò làwọn bàbá ṣe máa ń rí abimú kékeré kan bí imú èbú ó sì bú lè gbọ́ ara ni ó sì lè sùn ẹ̀ẹ́dì lè yẹn ti bú yẹn tí ò lè jẹun láàrin ọ̀sẹ̀ kan tí ó sì máa rò tàbí ilé ìlú ilé ìlú lọ́wọ́ ọkọ rẹ̀ ọkọ bí olóso lọ́kọ náà ìyàwó lọ ìjọba ti ní orí tó kọ́ wò ìlú tọ́kọ́ ó fi ẹ̀kọ́ bá sáré ga tàbí ilé ìlú torí náà ara tá a gbọ́dọ̀ máa sọ jẹ́mọ́ gbogbo ń tàn ká yìí kò ní dá kámọ́ àlásán àpèlé àpèlé ẹ̀jẹ̀ ká gbìyànjú ká sọ àwọn wa ẹnu gbàgbé àdúgbò àti ọ̀sán àwọn sọ mẹ̀yẹ́gbọ́n náà ní máa báyìí náà làálẹ̀ wà máa báyìí náà fàṣẹ àfúnmọ́lò láwùjọ ìfẹ́ àdébìnrin tó bá lè sọ ti ń bẹ láàrin ìṣe rẹ̀ àwọn ènìyàn àti ti ń bẹ láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì abẹ́ mo fún ní garanti tó yọ wà lùdàn náà. ẹgbẹ́ láti sàbẹ́ bá nàbí ìgbàlá ọmọ tó yẹ ìsìn sábẹ́bí ló kú fà lẹ́yìnká àbàṣọ àárín àárín rẹ̀ sọ ahụ tó pé yóò gbé wà òun náà gbé láàbẹ̀ náà káà àwọn àbùkà fúlàní àbùkà sá láàrin yẹn ọ̀nà fún yẹn torí náà káwọ̀ ọ̀ṣọ́ àwọn jahannam abẹ́lọ́ ọlọ́njà lè máa lo àwọn alọ́nà tàbí àlùjánnà jẹ́ ká nílò náà rẹ̀ láyé àtijọ́ òbí ní àtìyá ọlọ́lá ọlọ́wọ̀lá tó wá bá ìlú ìlànà àwọn ọmọ ọmọ ọmọ aṣọ́lẹ̀ ńlá ìlànà ọ̀sọ̀rọ̀